that's right, that's right, that's right, that's right. Team SBTV Africa live, live right now. Yeah, live inside Kumasi Sports Stadium. Uh huh. And you're a boss wife. Boss, now see me be there. Fantastic. We are cool there. And you're action. I say, only a back be now. I don't catch it. I shall share the most why I So we are live inside Kumasi Sports Stadium. Charlie, ninety. they go on live. Eh? It'll be a for at 20. Musical concerts. More artists passing through Stoneboy, Nero X, Oshame Kwame, Floking Stone, Ya Jackson, uh, eh, Lewen. Name them more artists. Charlie tonight. Yeah, the updates mu bremo before I do as any do as so yesterday updates ni bremo. As I'm making live on Facebook eh, or SBTV Africa. Say so, catch them so SBTV Africa. They about be say the outbound. Your entertainment really fine. My name is simply DJ Nyami. I'm here with DJ Click yɛwɔ ase update na ɛkɔ set up mo stage no aha nti enyimire action right here and we'll be streaming live on SVTV Africa this event is sponsored by kpo keke wosome sawati ase yɛka kpo keke ɔbɛka sɛ wosome agye beebi a e dey train am on in a few minutes now, I'll be talking to some of the uh, organisers na ɔmo nkyɛn sɛ kyale biribiara da go biribiara yɛ cool anaasa oh yeah, update forget about the car ɛbɛ tu wa so stage ɛna ɛkɔ so no so wɔn adeɛ no set up aha stadium no na ɛwɔ yɛni inside the stadium ɛnyɛ inside the stadium yɛni pitch no so aha abayɛ mu yɛwɔ stadium yɛwɔ premises no so so wate aseɛ setup kɔ so live wɔ sbtv africa is powered by kpo kɛkɛ sɛ wate aseɛ ti mene organisers ni bɛkasa no baabi yo sɛ biribi ada ɛhyɛ biribi ayɛ cool anaasɛ bɛma n'asɔ dɛ biribi ayɛ bɔkɔɔ wɔyɛ live wɔ sbtv ne ɛfɔ sɛn. aljibe. Adibe. Yeah, Poppy Odo. Poppy Odo. Yeah. Eh, any your nickname? Yeah, yeah, yeah. Any eh, nyina. Chale na mami hu so ka part of the organizers no. Oh yeah, me ka ho de ba eja se wa wonu. Ba pese me bisa o se eh Yeah. the SBT bis for ya ba se ne. Ah ye ba be cover event in se na bibi asiko bia ah, no pin kura to form kura na be make sure se amanfo be hu sa wate ase. Ba ye bisa se bibia dadin ana. Oh yeah, bibia dadin because wa wo hwe eh eh how do you call it? the place na sɛdeɛ yɛsi hyehyɛhyɛ nɔma no wotumi sɛ yes biribia bɛda den ya na kyerɛ yɛn ɛɛ eh, bi ma bobɔ artist bi a wɔn bɛ paase through but ebi a na woso so wɔ some exclusive artist bi a onim sɛ ɔmo ba ne adeɛ adeɛ bibi saa wɔ deɛ. wɔ artist deɛ sɛ deɛ wobobɔ yi na obi abɛba mm. yɛ ohun sɛ saa artist na wɔn bɛba ha se no ɛnna obi apɛ sɛ ɔyɛ deɛ ɔho wɔn. Stone Boy, Lil eh, how do you call it? Ochiame Kwame, yeah. Yeah, yeah, yeah, yeah. Omu ina beba. They do omu two. Yeah, yeah, yeah, yeah. Obi abeba. Nti program dey be fine. Baba mi bi se obi bi o. Eh, eh ade amu sike bi ana. Oh yeah, we because of phone say otum for birthday nti eja. Eh, yeah, yeah, ma obi a baby. Nti I no cool price ten cedi enye sika bi a yeah, ha because we yama eh asanteman nti ɛwɔ sɛ ɛma price ne deɛ ɛba fam sɛ deɛ ɛbɛyɛ a obi abɛtumi aba bi yɛ cool price. enyimire deɛ bibiara bɔ so live. abibiara na awo awo hwɛ sɛ deɛ. kpo kɛkɛ so na ayɛ dɛ. o oh, yà ɔmo na ɔmo sponsor yɛ. ɛka kpo kɛkɛ ɔbɛka dɛ. wosomi wosomi wosomi wosomi na kpo kɛkɛ ɔnum mi deɛ. o oh, dabi mi deɛ asɛ like mi num bi deɛ. Mm. but it's i'm not focused eh, mm. no See, me ma obi mo ano mo say yes ene boss bo okay no problem ene trend is here okay no problem no we ni award in chair bo keke be bia ma say okay okay okay me show we nim ah yeah e mo anu bi wa okay okay na o ti den ene nyimre chale bibia bibia beda din wa ha eh, enti obi ambra yeah fre obi obi ambra this is the last day for two for birthday no so wo ba wo be do any fine akyade so ho na ɔma t-shirt yɛ a ma hyɛ bi yɛbɛtumi akyekyɛ bi because amanfoɔ bebree ɛpɛ t-shirt bi ahyɛ ɛne sam kinwood ne adadeɛ gift bi ne nɔɔma bebree wɔ hɔ a yɛba bɛyɛ ɛde aka ho nti woba ntɛm so a ɛno na bɛma a wobɛnya saa nɔma a mebobɔibɔi sɛ mo ankasa moteɛ nti anwummerɛ wei Kumasi Sports stadium live eh, ɛyɛ uh, otumfoɔ uh, eh, 20th anniversary ɛhɛn wey musical concert so sɛ wate aseɛ yɛsɛ ɛnɛ yɛ last day ɛdɛ ɛtwa tɔ koraa. ɛnu ti na free akraba yɛ ne ya. akraba charlie can tell me something what happen everything cool to be boy. I be boy. Which part of Accra where you dey? Dey New Town. New Town, Accra New Town. That place be printing, printing things where they the way movement dey the plane. <laughs> sure. But what what make you come? You be part of the organizers? Nah, I no be part of the organizers. This be my boss. He invite uh, me say make I come. That be why I come. Your boss be that. Yeah, Top shot away dey low key. No one release. <laughs> Finish, I go pay bill. Charlie, so what be your name? my name is babs. babs yes. so what do they expect what your boss tell you A ginger you say make you come, come watch yeah, the show. i be stone fan so he talk me say Stoneboy go come, that be why i calm i, I wan calm see stone me i been fan. bim bim bim bim bim bim. sure. but why you no calm the avakpadome you know say stone go voter it. yeah i, I sure say go. you watch the show because we we be the only people will be covering am live on sbtv africa the whole ghana. for sure. the foresight the i show big up to foresight baby sbtv africa will cover you know here. Yeah, i hear i hear say you guys go there me i talk am as you dey calm i talk am. so we go make sure say we go bring everything to you live on svtv africa tonight you go see am live on facebook and youtube channel so subscribe to our youtube so tell your parties wey dey dey watch you live on facebook say what what's up you dey live. chale everybody should calm o oh. ebe gidigidi tonight Stone Boy live beam to the world. beam to the world. So live on SBTV Africa Today, watch us, Charlie. Tonight, we go make sure so we go bring you all the updates and we go stream them live from here. So make we watch the setup. Some live band they go on, some miming go go on, some speakers, whatever go go on. This be Kumasi Sports Stadium and SBTV Africa there. So you go see say they search, they, they settle themselves, fix fix things and all that. Speakers they go on, everything they go on, and we go make sure say Uh, we will give you all the updates where you want on SBTV Africa. Uh, your entertainment really fine. Subscribe to our YouTube channel. This is Kumasi Sports Stadium. Otunfo uh, at 20 musical concert. Uh, yeah. So stop. Uh, Lewin tonight. Um, uh, Sister Fia tonight. Ochame Kwame Floking Stone. Uh, name them more artists passing through tonight. Yeah, Jackson. They send and chow. The artists. So tonight we will bring you all the exclusive whatever you want to see live for for here so you go fit cut the gate to make people see those where you come Kumasi Sports Stadium before you go know what we talk about those where you no come here uh, um, you go your back then watch around this be where the place the action go dey this place go be packed uh -huh. action go dey uh -huh, na action dey wọ sọwọ́tì àsẹ́ntì SBTV Africa be pm wọ Kumasi Sports Stadium um, Kumasi Sports Stadium So what? You àsẹ́ntì. Um, yɛde update ne nyɛ abrɛ mo hwɛ live sisi a ɛwɔ biribi a wobɛbisa yɛ anaa biribi saa na ɛwɔ around wɔ kuma ase so na ɛwɔ around a make sure sɛ ɔba bɛ pass to because action no aha ɛna eh, ɛwɔ eh, aha na ɛtrend eh, nwummerɛ yi so wate ase nti ɛno ano no wei yɛ powered by kpo kɛkɛ ɔsɛ wosome so wate ase kpo kɛkɛ wosome ɔmo na ɔmo sell wɔasɛe hɔ nyinaa wopia wokasɛ bi kpoo kɛkɛ kpoo kɛkɛ na wagye so ɛkɔ no kpo kɛkɛ kpo kɛkɛ na yɛ akyɔke sɛ wate aseɛ enti kyale it's all about sbtv africa yɛtwɛn ne sisi a wɔ facebook youtube adwuma yɛde biribia bɛbrɛ mo live nti wɔyɛ just update kɛkɛ na wɔyɛ update menkyɛ wɔ adeɛ o sɛ wate aseɛ ma menhwɛ sɛ mɛtumi akɔ facebook na mahwɛ ebi mu comments ne wɔn nyɛ mo pesipesi anaa na maka biribi akyerɛ mo wɔn a mo wɔ comment bi a mo adrɔpedrɔpe no yɛbɛtumi asɛ ebɛtumi akenkan bi anaa sɛ saa sɛ wɔn oh, sɛ ɔdo nipo network naa nyɛ wei kura yɛbɛ make sure sɛ ebi bɛbrɛ mo so ate aseɛ yɛbɛyɛ ne live wɔ ase sbtv africa your entertainment uh, redefine so o hwɛ ya live wɔ kumasi sports stadium ɛne yɛde brɛ mo no sɛ yɛka sɛ yɛbɛma mo update yɛde biribiara no yɛbɛma mo update sɛ wate aseɛ yɛabɛpie mu wɔ ase. Eh, update no bɛma mo Ah, your entertainment really fine. to subscribe to your youtube channel ɛno uh -huh. ano subscribe to your youtube channel uh bye night here.